Hello guys, it's your girl. Please subscribe to our full TV. Like, comment, share, download and one more thing. Please click on the notification bell so you get to receive notification each time we upload our videos. Thank you. my customer eh yeah. You be like this one don't high I e don't bribe me You know they sweet. You no get eyes hey hey, hey. Hey, sonny She be tell me say you won't come visit me so now what you come do with this abi you come carry this goat abi eh. Uh, stella just calm down oh. sonny. just calm down once i get home i will call you. Hey. i will call you we will talk okay. Don't worry, just calm down. Hmm? Don't worry. I'll see you later. Okay, no problem. So, son, Sonny! Hey. Okay, Hey. So you don't reach like this, Abby. You don't reach make this go carry my man. First one na my bucket he carry. Now na my custom I can't carry. Eh? Okay ewu coach ewu. ya ewu goat ewu ewu you dey try me hey, <laughs> you dey try me you are trying me oo oh. what you dey do with my custom. which kind stupid question be this one for this hot afternoon. okay na stupid question na stupid wetin you dey do with my customer. that guy wey you dey see like that Now my friend, in fact, now my customer. You don't, you know when I don't know that guy. Anyways, as you see me like this, look me finish. Interest me over you now. See that guy, you call. So which one come me my business? Make I tell you, see that guy where you see like that. You don't take one. I know him. The only thing where you fit do now, make you come collect that for my hand, abi. Hmm. I collect him for your hand. So, as interest me over you, what you want me to do now? Hey, and the thing where they wey wey make me like you be say eh you no even send you no even send and on top of that you even get mind eh yes, you get mind. I eh? send now. Eh. This one do it just dey back like mad dog. I dey wait. Wait wait where you dey go? Yeah, this one not fit waka pass like that. Hey, if you know you no fit waka pass. You no fit waka pass. Abi dey no tell you. You always wetin? Wetin you go do? Wetin you go do asawo? Go tell me. very hot. As in, a very hot. Huh. Okay. Babe, how far now? This one this one cover himself like this, happened? What did they do you? I don't know. I'm just tired, weak. hot o abi na malaria no be wetin i talk e fit be say na malaria o no be wetin i talk no be wetin i tell you be dis eh sorry ah god see as you dey hot ah you need to go check yourself for hospital ah this one don pass be careful inside your body hot even burn my hand sef uh, charles don come back Uh, you never come back. say you come back today or tomorrow. say you call me if you come back. Eh, uh, that one good. That one good. Eh, what of Stella? Where's Stella there? She went out. Oh, she says she wants to go and get toothpick. Toothpick indeed. Mm-hmm. Bo, see, you better go hospital. Remember the last time? we did the doctor talk? you better go check make we know wetin dey do you now as i dey like this sef me i no get money for to contribute for burial see my my junior sister you know na you know say na you thank god say na you even tell me say mama dey call me wa pikin call i never pay school fees so this one you dey do better go check make we know which one dey do you o i dey come i get customers just say ma come check wetin dey happen as i no see you since. <laughs> mama jim Sorry. Sorry. Thank you. Oh, God, it's a bit. babe you don how far now Don't come. come wetin the doctor say they worry you safe and ah, this one wey be say your voice like memory you never done wetin happen This one all of una voice all of una face i no understand wetin dey happen na wetin be this one ah no say me i no go school na like this, i go take go na like this, babe babe you don get belle babe you don get belle o oh. how come now which kind mistake you say? come go do again na Oh. eh no tell me say you wan go do abortion again o hi gosh how come now. Why you think so? I want to see it happen. Who be that? Who, who, who get this belle? Who again if no be Charles? Na ele Charles na. Sure say na Charles. Na question I ask now. How you go ask that am? Ah God o. Oh. Let's we get belle no no give am belle. Na shawo dey no give am. You should a joke for everything. I no joke. Uh, oh sorry I did joke. Oh baby, focus, focus, focus, focus, focus and the worst part be say i no fit avoid am doctor say if i try to comot dis pikin i go die and i no wan die. <laughs> no wan die. charles is charles ooo. the only solution now na to go meet charles make he tell am o oh. he need to go meet am make he tell am make he know wetin dey now I go go in place too. Na him be na him be the only thing I fit do. I no wan I no I no wan die. I no fit comot this kid. <laughs> And he's the sixth one. hey. Sorry, it's okay. It's okay. Child, sorry me. Sorry. <laughs> I no wan die. said you're what? I said I'm pregnant for you. You can't. It can't be. Okay, here is the test results. See, wait, I want to ask you. Is it a way of extorting money from me or what? If you need money, you tell me. I'll give it to you. Not this thing you're doing. Charles, I'm not joking. I'm pregnant for you. Three weeks pregnancy. You're pregnant for me? Come on, love. You know I'm married with kids. I can't take you as a second wife. Even if I want to, you're not a wife material. You be a shower now. Excuse me. Uh-huh. Wait. Are you insulting me or what? See, the only option here is to do the normal thing. Which is? Abort the child, of course. Charles, I can't abort this baby. Why won't you do that? Why won't you? doctor said I already had serious abortion and I can't go for the sixth one. Sixth what? She already had abortion five times before now. I can't abort this baby. I would die if I should do that. You know what? I'm ready to be your baby mama. Let me just have this child and I will live your life for can't let you keep this pregnancy. Okay? Because I'm not even sure if I'm responsible for it. Meaning? Meaning what? Am I the only one fetching water from your well? Am I the only one entering you? Come on. I will send you some money to flush that nonsense off your tummy. How could you say that, Charles? I'm not going to abort this baby, Charles. I will not do that. You may leave Wait, are you asking me out? I said I'm pregnant. And then you should leave. I need some time to think. Really? No, no, no. You want me to go out of your house because I'm pregnant for you. You know what? I'm going to come back. I will leave, but I will come back. What nonsense! Pregnancy, how? Where? When? Where's my Take it easy now. I believe you will have a change of heart, okay? I'm supposed to ask Charles take shout. You were so serious with the abortion. <laughs> I mean, I don't want to die now. no, take it easy. Is that why you want to cry out so hard? It's okay now. I'll cry oh. <laughs> you. I fit still help talk to am. <laughs> really? Ah, what are friends for now? Ah. Thank you. <laughs> We are smile, Joe. I pray listen to you because I don't want to die now. It's okay. mm. <laughs> Since she, she said that she will help you talk to him, then why are you still crying? Just give me your address. I'll go and talk to him. Thank you. Thank you so much. <laughs> I just pray listen to you because I don't want to die. <laughs> Not that <laughs>